زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد بسم الله الرحمن الرحيم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 àfi ọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó wù nínú ọlá ẹ̀ tó ṣàánú wa ètò sí wa ní mùsùlùmí ìdánfẹ́ fún látàrí àwọn orí ńlá ńlá tó ṣe fún wa èyí tí ìjókòó àtìrọ̀lẹ́ ìjọ kan nínú orí ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí wa àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ti ká máa sẹ̀mí ní mùsùlùmí kó ti ká kú ní mùsùlùmí kó sì gbé àdìgbè láwọn ẹni rẹ́jọ́ mùdàlùkìyàmà ní tẹ̀síwájú nínú tafsir al ní àná àwọn sheik wọn dúró lórí àyà ẹlẹ́ẹ̀kẹtàlá inú súrẹ́tù Ali èyí tí ọlọ́run subhanahu wa ta'ala ti ń sọ fún wa nípa ìròdùnú fún àwọn onígbàgbọ́ òdodo nípa pé ìrànlọ́wọ́ yóò máa jẹ́ tiwọn ní gbogbo يقول أبدي سننا ولكم وجوكا آية كتب الله لأغلبن أنا ورسلي ọlọ́ba ni òun ti kọ́ òun ti dá ẹlẹ́jọ́ bẹ́ẹ̀ tsoron gini tsoron zà ní ibi aka hausa kẹma ni kataballa ìtumọ̀ kataba ọmọ túmọ̀ sí kọ̀dá nígbà mi kuma ọmọ túmọ̀ sí takbiran kataballahu ọlọ́run ọba ti kọ́ bẹ́ẹ̀ ebi ò ti máa ṣẹlẹ̀ láti gbàtà ti dáyé ebi súnà ọlọ́run ọba ti wà lórí àwọn ẹ̀dá nù la aglibanna ana wa rusuli lórí dájú èmi ọlọ́run ọba èmi àtàwọn òjíṣẹ́ èmi láàbòrí gbogbo àtúmọ̀ tó كتب الله لأغلبن ورسلي تبدو النبي صلى الله عليه وسلم bákan ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àdíṣà níbi sallallahu alaihi wasallam wọ́n fi yẹ wa pé gbogbo kọ́rọ́nì kọ̀ọ̀kan ọlọ́ ọ̀bá yọ̀ọ̀mọ̀ ẹgbẹ́ dìde ẹni tí ó ní tajdidu islam bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní fi ilé kan lẹ̀ ìdá ìṣe wípé islam ọwọ́ tinú ilé náà ما ترك الله بنت وبر ọlọ́ọ̀bá kò ní fi ilé kan lẹ̀ èyí tí wọ́n fi òkúta àtòkúta mọ́ àbí èyí tí a fi èèbẹ̀ tá a fi mọ́ ilá àdàkálàhùnláhùn àgbẹ̀dì àbíkọ́lọ́ọ̀bá kò fi ẹ̀sìn yìí wọ̀ sínú ilé náà bí ìzì àzízín àbíbí lè dàdé pẹ̀lú iye àwọn adìyí wọn làwọn mùsùlùmí òdìdílì bẹ̀lílì àti pẹ̀lú ìyẹpẹrẹ àwọn tí wọ́n yẹpẹrẹ wọn náà ni àwọn tó pé wọ́n jẹ́ kèfèrí ọ̀la níbi ni ìzùn iyì ni yà ìzùnláwù bí ha ìbáàdì ìsàlìhìn náà kàmà kàlà sallallahu alaihi wasallam ó ní iyì ni èyí tọ́lọ̀ bó fi máa gbé ga fáwọn tí wọ́n jẹ́ irú rẹ̀ tí wọ́n jẹ́ rere bákanáà àbùkù ni èyí tọ́lọ̀ bó fi máa tàbùkù àwọn tí wọ́n sílẹ̀ tí wọ́n sàgbére sí ti ọlọ́run subhanahu wa ta'ala bákan náà na àyà náà ọlọ́wọ́ bá fún àwọn tí kùránì ń bá sọ̀rọ̀ pàápàá jùlọ kùránì títà pé ti fún àwọn mùmíní yawma furqan yawma ìtẹ́kọ̀ jama'an ní ọjọ́ ìpínyà láàrin irọ́ àtòótọ́ ọjọ́ ogun Badr al-Kubra ọjọ́ tí àwọn ìpín méjì tí hezbollah humul galibun dájúdájú àwọn ìjọ àbí humul muflihun àwọn ìjọ tọ́lọ́wọ́n ọba àwọn làyín tí wọ́n déédé ọ̀júndùláyé humul galibun àwọn ọmọ ogun ọlọ́run ọba àwọn ní ọmọ borí ní gbogbo gbà ìgbàtọ́lọ́ ọba parí àlàyé yìí ọlọ́run wá sàlàyé fún wa nínú àyà tó tẹ̀lé láti ròyìn ìbójúwòye wọn àti àṣepọ̀ wọn pẹ̀lú àwọn nǹkan tí ọlọ́run ọba já fọ́mi yẹn láti mú lò nínú nǹkan sẹ̀mí ọlọ́run ọba ó ṣàlàyé àwọn nǹkan bíi mẹ́rin èyí tó ṣe kókó nínú ìgbésí ayé ọmọ ènìyàn láti fi máa dé kọ́ máa ti ṣe ẹ̀mí ìsẹ̀mí èyí tí ó ní àlàáfíà nínú ẹbí chip sáàdì ti sọ nínú tafsiri rẹ̀ tafsiru sáàdì tá a mọ̀ sí tafsiru karim rahman ó ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó kó àwọn nǹkan kan jọ nínú àyà yìí èyí tó ṣe pé wọ́n tábùkù àwọn nǹkan náà láwọn ẹni tí wọ́n bá lo nǹkan náà lọ́nà tí ó gbàtọ́ bákan nke ha yóò máa jẹ́ iyì àti àpẹ́lẹ́ àti ohun tá a kàn sára sí ni sí níbi wọn tí èèyàn bá lò lọ́nà tí ọgbà tọ́. Wọ́n rọ̀ subhanahu wa ta'ala ó ní زين للناس حب الشهوات من النساء walbanina والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله رباني ní للناس. linnas a ti lọ́sọ̀ọ́ fún ọmọ ènìyàn gẹ́gẹ́ bá a ti dọ́mọ ènìyàn nú nínú ẹ̀dá rẹ̀ àdámọ́ rẹ̀ ni pé a ti fún ọmọ ènìyàn ó bu shahawat kọ́ nífẹ̀ẹ́ nǹkan ń sojú kòkòrò sí ìnífẹ̀ẹ́ ìgbádùn ìnífẹ̀ẹ́ nǹkan tá à ń sojú kòkòrò sí ìnànìsá látara àwọn obìnrin wàlbanina àti àwọn ọmọ wàlkọ̀nà ti rìlmùkàntọ́ra àtàwọn nǹkan tí máa ń sojú lọ́yìn yìí méjì ọ̀nà ẹni mínà zahab nínú góòlù àti àwọn ẹṣin èyí tá a máa ń ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ tá a ti máa ń ṣe àlùfáàrí wọlé anam àtàwọn nǹkan jọ́sìn wọlé harf àtàwọn nǹkan kó ọlọ́run wa ní dáàdì kẹmọ̀tà olùhayàtì dùnìyà àwọn nǹkan tá fún wa yìí àwọn gan ni ìgbádùn ayé àwọn gan ni tẹ̀mí àti gbádùn tayé wọláwà ìdáhùn husnul ma'ab ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń ti ń bẹ lọ́rọ̀ rẹ̀ òun náà ni àpọ̀dé dáadáa ìfòpadà títọ́ jẹ́ oore fáwọn ìsábà gbà tiẹ̀. sheikh sa'adi inú tafsiri wọn wọ́n ní kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ní zujjina linnati hubbu shahawati min an-nisa فبدأ الله سبحانه وتعالى بالنساء لأنه أخطر شيء أو لأنها أخطر شيء wọ́n ní ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú tí mímú ẹnu ba alámọ̀rí àwọn obìnrin inú tá a ti ṣe ojú kòkòrò tá a ṣe àwọn èèyàn lójú kòkòrò sí nítorí pé òun ni nǹkan tó fi lé ewu jù nínú ìgbésí ayé ọ̀nà ènìyàn gẹ́gẹ́ bí alẹ́ bisọ̀ lọ́wọ́ ayé wọ̀sẹ́lẹ̀ sọ́nà hadith imam bukhari pé owó fífitínà kẹsílẹ̀ àbọ̀rù àlàrìjálì mìnà nìsáà èyí tí yóò kó nira tó pọ̀ tó fi kó nira pípọ̀ láwọn ọkùnrin ju àwọn obìnrin lọ sheikh saadi ọdún òkùnkùn tó lọ́wọ́ bá kàṣílẹ̀ yìí bí nǹkan bíi márùn sí nípa àtòjìjẹ wọn ẹni tó bá lọ àwọn nǹkan náà lọ́nà tí ó gbàtọ́ òun ni bí màá ṣe ọmọsùmọ́ nǹkan tá a rí àbùkù tá a sábùkù ẹni náà àbí nǹkan tí ṣe rí à nílé ìfẹ́ lórí nǹkan náà ètò pé òun náà ni mùnásábà àyà yìí ni ń bá wí lakin ẹn tó bá lo àwọn nǹkan náà lọ́nà ẹ̀tọ́ lọ́nà ibi tí ṣẹ̀rí àti alójú kòkòrò sí ọ̀yẹ̀kùnù mahamud nǹkan náà máa jẹ́ nǹkan tá à ń yìn lé lórí tá à ń bí kékun lé lórí tí ó sì máa jẹ́ alimusil ìlànà àjẹwòláhùn ìmùsùlùmí tí ó máa mú lọ síbi tọ́nà ọba pé lẹ́sẹ̀ kalẹ̀ fáyìntẹ́ fáyà rẹ̀ nínú àwọn ẹ̀rí rẹ̀ ìfẹ́ obìnrin anabi sallallahu alayhi wa sallam ọwà nínú hadith ilẹ̀ hubbiba ilayya min duniyakum ajé kí n nífẹ̀ẹ́ nínú ilé ayé yìí annisa àwọn obìnrin wàlá afar àti turare wọ́jọ́ ilẹ̀ kúrọ̀tà àìní fi sọ́la a sì fi ojú kòkòrò mi àbí àrítútù ojú mi sí ara ìrun àti àríkìtì ojú mi sí ara inú sheikh saadi wọ́n ní ìtìbá ìgbẹ̀lúru àdíìtì báyìí àtàwọn ọlọ́sàn ọ̀jọ̀ kan àdíìtì tánẹ́bí ti ń ṣe lójú kòkòrò síbi káṣe yìí yóò mọ bí pé gbogbo ẹni tó bá lo ẹ̀tọ́ tọ́lọ̀ wọn fún lára àwọn obìnrin nípasẹ̀ halal òun ò sí lábẹ́ ẹni tọ́lọ̀ wọn ń bá rí pẹ̀lú àwọn háyà yìí bẹ́ẹ̀ àtòdìjẹ rẹ̀ náà ni wípé wọ́n mọ̀ ń lo àwọn nǹkan náà láti fi rí ojú rí ọlọ́run bá subhanahu wa ta'ala sheikh ibn kathir wọ́n mú hadith kan wá àbí imam sa'adi ọ̀kan nu wọlé nu àwọn tafsir ti makalẹ̀ kan wọ́n mú hadith wa ìdí ànábi sallallahu alayhi wa sallam wọ́n sọ nu hadith ní hadith imam muslim ni ànábi ni الدنيا الدنيا متاع وخير متاعها المرأة صالحة إن نظر إليها سرته النبي صلى الله عليه وسلم متاع قولي إيقادوني وخير متاعها إيكو في لور دينو بدوائي المرأة صالحة قولوا بيتو في جبني لري وبني دادا إن نظر إليها سرته

wọ́n ní khairu hadhihi al-umma aktharuha nisa ẹni tó fi lóore jù nínú al-umma yìí wọ́n lẹ́ni tó fi lóbìnrin tó pọ̀ jù nínú al-umma náà ẹni ìmáàmù Nawawi inú sẹ́ríyà mutafsiri eh, sahihul muslim wọ́n ní tánà bí ń bá lérò pẹ̀lú hadith náà ni kílẹ̀ jàníbáyì ẹni tó fi lóore jù nínú al-umma yìí wọ́n lẹ́ni tó fi láwọn ìyàwó tó pọ̀ jù ẹni tó fi lóore jù nínú al-umma yìí

oníkà àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ àwọn obìnrin náà lọ́nà tí ó gbàtọ́ nípasẹ̀ ẹ̀sìn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí àwọn zawwaqina minar rijal nípa níbi iṣẹ́ ìbílẹ̀ ọ̀nà àdìsí ìmáàmù Bukhari ẹjọ́ pé tọ́ba tí obìnrin lónìí tọ́ba bímọ kan yóò kọ sílẹ̀ nípa ní dúkìá ó ní ọlọ́wọ́ bá gbé wọn rẹ́ ó gbé la'ana Allahu zawaqina min ar-rijali wa zawaqati min an-nisa ọlọ́wọ́ bá sẹ́bi lé àwọn tí wọ́n máa ń tọ́ obìnrin wò nínú àwọn ọkùnrin àtàwọn ẹni tí wọ́n máa ń tọ́kùnrin wò nínú àwọn obìnrin bó sì ọkọ ohun ọlágbọ́bà ní dúkìá lọ́wọ́ ó lè fi ẹ́ ó lè kọ̀ sílẹ̀ wọ́n fẹ́ tó bá ti gbàgbàdù tí ó gbọ́ lára wọn yóò tún sílẹ̀ yóò tún fẹ́rì irú àwọn ẹni báyìí ọlọ́run bá tẹ́ délé wọn so lọ́nà bàjẹ́ àti irú àwọn pàṣẹ báyìí àwọn ní ìtí ṣẹ̀ríyà èyí tó lílẹ̀ ìsìn zùyínà lè náà ti kó bu ṣàhàwádì jẹ̀nìta akẹ́nà ọlọ́run wá ní wọ̀lbàní iná a tún sí lọ́yẹ̀ èèyàn fáwọn èèyàn ìfẹ́ ọmọ kó bu ṣàhàwádì mìíràn

ó bẹ ọlọ́run ọba bí kọ́lọ̀ ọba kó fún òun lọ́mọ ìṣe ọjọ́ fún òun. bákan náà níbi Zakariya aleyhi salatu salam ọmọ ọba sálẹ́sà òṣèlú ànẹ́bí wọ́n tó ń ti bí orí pé àìpé tó ní kú wọn ó fa ẹsẹ̀ láì ní ọmọ ọbẹ̀ ọlọ́run ọba ọlọ́ọ̀ba fún mi lọ́mọ tí òjò fún mi. gbogbo ẹni tó bá bí ọmọ nípasẹ̀ wípé òun fẹ́ kí àlùmọ́ ànẹ́bí kí wọ́n pọ̀ sí i kílẹ̀ níbi olè bá àti àwọn ọmọ náà ṣe ìyẹn rẹ̀ níjọ́ ǹjẹ̀ kìyàmà èyí tí ń bínú in tí ànábi ti wá lójú kòkòrò sí zawiju wàdúùdà wàdúùdà fa inni mukasiru bikum al-umama yawm al-qiyamah ànábi ni ẹ tí àwọn obìnrin tí wọ́n nífẹ̀ẹ́ yín ẹ tí àwọn obìnrin tí wọ́n bímọ nítorí pé èmi ń fi yín ṣèyẹn rẹ̀ ń fi fífọ́ yín ṣèyẹn rẹ̀ níwájú ọlọ́run ọba ìgbà ìṣẹ́yàmà ànábi sallallahu ó ní àwọn sáfù táàtò níwájú ọlọ́run ọba níjọ́ mi dàrí kìyàmà sáfù one hundred and fourteen láàtò níwájú ọlọ́run mi dàrí kìyàmà nínú sáfù náà sáfù sáfù tí gbogbo àwọn àlùmọ̀ yòókù tó òní sáfù ẹ̀yọ̀ kan ṣùgbọ́n sáfù tàlùmọ̀ níbi sallallahu alaihi wasallam òní ọ̀jẹ̀ one hundred and thirteen nínú àwọn sáfù náà. 113 ní sáfù náà ọmọ anabi sallallahu alaihi wasallam ibi tá a pọ̀ dé so anabi sallallahu alaihi wasallam ní ká pọ̀ ṣùgbọ́n pípọ̀ tá a pọ̀ pípọ̀ tí ó wúlò pípọ̀ productive títí pípọ̀ tí ó kéré pọ̀ wà ò ní wúlò tá a jẹ pìtì náà fún àlùmọ́ ma ká bí àwọn ọmọ àwọn ọmọ tá a lè tọ́jú wọn àwọn ọmọ tá a lè fún tẹ́rẹ́bíyà àwọn ọmọ tá a lè fún ní ẹ̀kọ́ ẹ̀kọ́ Islam ká mọ bí àwọn ọmọ èso fi wọn jẹ pìtì náà fún àlùmọ́ irú àwọn eléyìí ọlọ́wọ́ bọ̀ ànábì òní ànábì wọn fi àwọn ọmọ tí wọn bá wúlò fún àlùmọ tí wọn ṣàǹfààní fáwọn èèyàn tí wọn ṣàǹfààní fún islam àwọn ànábì òkùnkùn yẹn lọ́jọ́ ìgbàlódé yàmà láti di díẹ̀ rẹ̀ òun làǹtí pé wọ́n máa ń bímọ tí ó lè bá àti ìsèyàn náà lẹ́nu ìgbésẹ̀ àwọn máa ń sọ fún wa lánàá dókítà mélòó mo nínú àwọn ọmọ mi ìnjìníà mélòó ní bẹ́ẹ̀ nínú àwọn ọmọ mi mọ́lẹ́yà mélòó mo international business àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó fi sèyàn náà tí ó ṣe àlùfáàrí ń yàrin tí wọn nírú wọn irú àwọn ilé ìrọ̀lọ́ ọmọ báwí ẹjọ́ pé irinṣẹ́ sáàrí ti ní ẹjọ́ pé yẹ̀sẹ̀sìrù fi àpùnà ní liyatafakar bihi ala du'afa kó lè bá máa ti ṣe ìyẹn àbí liyatafira bihi ala du'afa kó lè bá máa ti ṣe ìyẹn lórí àwọn ẹtù wọn ní tó àwọn nínú àdámọ́ ọmọ ènìyàn ní kí tá a bá fún ní dúkìá tó pọ̀ káàkiri fún láwọn ọmọ yóò mọ̀ ní tèèyàn náà ìgbọ́dọ̀ wá sọ wọn súrọ́tù la Maryam wọ́n bá ní فرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا اطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا wọ́n bá ní ìwọ òwòye ni wà nẹ́bí tí ẹni tó ṣe àìmórí sáwàárí sàmì àwọ̀ ọlọ́run ọba tí wọ́n sọ wípé tó bá ti ẹ̀rí jẹ́mi dànù kìyàmà lẹ̀ òtẹ̀yẹ́ nà máa lẹ̀ wọ́lẹ̀dà máa fún wọn ní owó máa sì fún wọn ní wọ́lẹ̀dà àwọn ọmọ irú mi bá ti ní dúkìá tó yìí bí mo ti bí àwọn ọmọ tọ́pọ̀ tó yìí àwọn ọmọ yìí tó dáàbò bí níwájú ọlọ́run tọ́nà bá ní ti ní àbí àdéhùn kan bẹ láàrin òun àtọ́lọ́run ọba ní ìjàlẹ̀ kìí àmọ́ náà ọlọ́ba ní kàlà látóbù mọ̀ yẹ̀kúlù wà ní múdù lẹ́hùn ní àzáyé mọ́tà orí bẹ́ẹ̀ wá kọ sílẹ̀ nǹkan tó fẹnu rẹ̀ sọ á sì jẹ́ kí yọ pọ̀ kún níjọ́ ìjàlẹ̀ kìí àmọ́ ìdí ọlọ́ba subhanahu wa ta'ala so ìbẹ́ náà dámọ́ mi ni pé ọmọ bá ti dọ́mi àbí tí ọmọ sojú kòkòrò sí ara àwọn obìnrin àti sí ara àwọn ọmọ wọ́n ikọ̀ náà ti rìn mùkàntẹ́rẹ̀ tì nà zahab àti àwọn nǹkan tí ó sì ojú lọ́yìn yìí nínà zahab nínú kíni nínú dúkìá góòlù tí wọ́n bá ní kànáà tí rìn mùkàntẹ́rẹ̀ òní dúkìá tá a kó jọ tó pọ̀ gan òní pìntàrà pìntàrà níbi túmọ̀ rẹ̀ jẹ́ bí nítorí jẹ́bàlì òhùn ẹni tó dúkìá tó pọ̀ bí àpáta òhùn òun náà fi ní so ẹni dúkìá púpọ̀ ilé ọmọ sáré pé ah, bóò ni alábàárẹ̀ lójú òun náà ọmọ sáré kó o nílò tó pọ̀ ju tiẹ̀ lọ ẹ̀ẹ́dẹ́ ìdí ìsàmì ọmọ díje nu har láti àmọ́ òfìdè ìhàkùn mọ̀tẹ̀kàkùn hàtà àzùrùtùmùl mọ̀tàdẹ̀ ó kọ́ ìrójú báyìí àtẹ̀kàkùn ìkó dúkìá jọ ìkó ọ̀rọ̀ jọ lágbájá rárá ọkọ̀ báyìí mí kíni náà nírú ọkọ̀ tí ẹ̀lẹ́mínà fẹ́ra àwọn oní tún lò láyé ní ìsìn tí náà ní evolution ni wọ́n lò pàtẹ́ ọkùnkùn evolution ma ó di Camry ó di 406 ó di sienna ó di pajero ó di gbá ó di àwọn bíi ẹni àtẹkáfùr ká kó dúkìá jọ ìhàkù ìmọ̀ nǹkan ẹ̀rọ ìbọn bẹ̀rẹ̀ nìyẹn ká máa díje kálukú náà fẹ́ ní agbára ara ọkọ̀ báyìí mínà fẹ́ ráyò rẹ̀ àtẹkáfùr yẹni mínà záhàbì wàlfíbà wọn wá ní musawwama bákan náà àtàwọn àlxẹ́yìlì àwọn ẹ̀sìn musawwama àwọn ẹ̀sìn àdá ọ̀sọ̀ sí lára àwọn ẹ̀sìn àdá ọ̀sọ̀ sí lára lẹ́yìnrọ́ mi nìyàn tó bá ra ọkọ̀ tó ní bùkátà ti tán yóò tún wọn kọ́ àwọn ọkọ̀ míjọ bó bá ń ra lóyìn yìí ló fi latest lónìí yóò tún lọ ra yín tó fi fẹ́ jáde yóò gbé yìí yóò fi jáde yóò fi tọ́hún yóò fi jáde káfá gbàgbé àkàdé ìdìbò wa nọ̀rọ̀ yàtọ̀ sàrí ibi ọdún mélòó kan sẹ́yìn ìgbẹ́ náà wọn apẹẹrẹ ọjọ́ mi yàlọ̀ kìyàmà buyútu ṣẹ̀yàfẹ́ àwọn ilé ìṣẹ̀fà láwọn gàdí ìfìnàkọ́ wọ mọ̀rákì àwọn mọ́rkàbù ṣẹ̀yàfẹ́ àtàwọn nǹkan mú ṣe ìbárì àwọn sàhábà béèrè pé kí ní àwọn ilé ṣe ìbárì ó ní onílẹ̀ àwọn ilé táwọn èèyàn kọjọ tí wọn ní síbẹ̀ tẹ́bá lọ àwọn jíyà lórí nìsín wọ́n kọ́ àwọn ilé millions ilé hundred of millions ní ọkọ̀ jọ ṣùgbọ́n kò sẹ́ńtì ń bébẹ̀ ọba wa break fún sẹ́lá break kan yóò bí ìfúnjọ méjìjọ mẹ́ta ṣíkì ẹ̀ yàrá mi mẹ́kò dénú yàrá orí gan ló léwu tọ́ílẹ̀tì ní ìgbẹ́ ní ọdọ́ pé ń jẹ́ bí tọ́ílẹ̀tì ó tẹ́lò ní ìfi ìfi ayé rẹ̀ pátápátá mọ̀tẹ́ nìkan sọ fún mi jóni ó ní àwọn kẹsí ara tuntun tọ́ílẹ̀tì ilé kan tọ́ílẹ̀tì kọ̀ọ̀kan inú ilé kọ̀ọ̀kan àwọn kẹsí ọmọ jókòó lé lórí tí wọ́n ti pọ̀tẹ̀ sí àti tiwẹ̀ àti gbogbo ẹ̀ one point seven million ti gbogbo onú tọ́ílẹ̀tì kọ̀ọ̀kan gbogbo tọ́ílẹ̀tì kọ̀ọ̀kan inú gbọ̀ngbẹ́ wáyé fún wọn inú gbọ̀ngbẹ́ wáyé ẹgbẹ́ fọ́ọ̀rì wà ní ẹ̀kọ́tì wa wọ́n import rẹ̀ wá ilé kọ̀ yàrá kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan yóò ti láwọn yàrá wọn bíi mẹ́wàá bíi mẹ́ẹ̀ẹ́dógún nulẹ̀ náà ìjọba ẹgbẹ́ kò sí ní gbẹ̀mẹ̀ ìgbẹ́ lábùjá ti ń gbé ọ̀nà tó bá wá lẹ́ẹ̀kọ́ kan sọ irú àwọn eléyìí òyìn tó ṣẹ̀yà pé ànábì ní àlùkìyàmù ò ní tó àti kí ẹ rírò àwọn eléyìí kí wọ́n pọ̀ lálùmọ̀ nínú àwùjọ bí yóò tó ṣẹ̀yà pé nù bí yóò tó ṣẹ̀yà pé òun ò fi lélẹ̀ káwọn tí wọ́n bèrè ògbé bẹ́ẹ̀ òun ò sì lérò lé náà tí wọ́n gba ọmọ ìgáàdì yọ̀rọ̀ kọ́lé mọ́sálásí kan alágàdá kan bẹ́ẹ̀ wọ́n gba ìmọ̀mù kankan lọ́rọ̀ àmọ́ ìkírun fáwọn èèyàn bẹ́ẹ̀ sí kéèdàn wọ́n máa fún fúláwà lómi ní gbogbo gbà àníbi tí wọ́n ti agilé bárò ọ̀pọ̀lọpọ̀ kan báyìí àwọn mùsùlùmí làpọ̀ ń bẹ́ jù mùsùlùmí lọ́pọ̀ jù àwọn akúmọ́lù tuntun fi tàwájú ala láàrin tí wọ́n ń toro jẹ́ pọ̀ tó ti bá alẹ́ tó kọ́lé four hundred million three hundred million two hundred million two twenty ń dénú rẹ̀ nítorí ọlọ́ hafun allah wọlé wọn lọ ṣe inú àlùjọ tó sáré lórí ìgbẹ tó pé tipa ní ebi nìkan tí wọ́n jẹ tipa ní òbí nìkan tí wọ́n jẹ. Nígbà tó lọ́wọ́ so wal khayri musawwama akana nabi ni eh ri tal qiyamu bato àwọn nǹkan ko se yape e ma ti se ko te ni rahimahullah tí wọ́n ṣe sharhi fún hadithi náà inú tí àwọn kita shamu riyadu salihin wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ó ríyàn àwọn jẹ́ ẹ̀mú àtẹ̀bí ẹ̀dọ́ pé akọ̀rọ̀mù ilẹ̀ bèèrè àwọn mìí tó kún mọ́ àfihàn ó náà rí yàn sí lọ mọ́sílá sí jímọ̀ ìbí sírọ́ọ̀bù lọ òun nìkan ní ọkọ̀ oníjẹ́rì kankan wọ́n ní gbogbo tó kù yóò spéèsì àwọn ṣẹ̀yà fẹ́ mi ilé sheikh of emin rọ́yìn mọ́kànlá ó náà rí yàn sí lọ mọ́sílá sí jímọ̀ èyí ń bẹ̀tẹ̀ ẹni lọ òun nìkan yọ́kẹ̀ sí lọ́kọ̀ ẹ̀rùn nìkan àwọn ọmọ ya ẹ̀rùn bẹ̀tẹ̀ ẹni yìí kó dúró kó gbé èèyàn kan èèyàn méjì kí wọ́n rọ akú ẹ̀kọ́ gbaládà wọn kò ní gbé wọn ó ní àwọn eléyìí àwọn mọ́tàbù ṣe àfihàn kátìẹ̀ tó wá rí lónìí ẹ̀ tó pé òun ò lè fi ní lọ bí mọ́tò mẹ́ta mẹ́rin ọmọ tẹ̀lé kọ́ńbọ̀ì tó sẹ́ni ẹ̀ka nù rẹ̀. nítorí allah asalaamu alaykum àbí èèyàn kan òun nìkan mọ́tò márùn mẹ́fà òun nìkan ní mú kò sì ní gùn wọn bọ̀ ọ́ ọgbẹ́ ọ̀gbẹ́ jáde lónìí yóò gbé mi jáde lọ́la mú o mọ́tò yìí wàláyì tó wà fi fẹ́ lómi ó ti fa wo ìtìndàlámù sàn pátá nílẹ̀ ayé yìí gbàjẹ́ máa ní three oh seven wọ́n ti ẹ̀yìn nìsín ẹnikẹ́ni àpọ̀ òsì òjìdí common ní three oh seven ní three oh seven three point something million tàbí ìgbà wọn ní ẹ̀ńtà sọ irú ọ̀rọ̀ èèyàn ó lè nínú rẹ̀ báwọn three oh seven three oh kìnìkan kìnìkan kìnìkan ah, oríṣiríṣiríṣi tí ó kó wọn jọ délé ẹ bá sí ìrò owó àwọn ọkùnrin lásán tó bá ti fáwọn èèyàn pé kí wọ́n fi sàǹfààní tó pé inú fámìlì ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó pé ibi ń panu rẹ̀ àwọn fámìlì tó pé wọ́n níwọ̀ nínú dúkìá rẹ̀ káńtọ̀ àwọn ìyá rẹ̀ tẹ́jẹ́ mùsùlùmí Allahu akbar kabira ọ̀rọ̀ ni gbogbo àwọn eléyìí zalika mata'ul hayatid dunya zalika mata'ul hayatid dunya ẹ méjì kọjá yìí láàmú ìtẹ̀mí ayé lásán ni ìtẹ̀mí ayé lásán ni. wal an'am ọlọ́run ní bákan náà ó tún ṣe lọ́tún fáwọn ọmọ ènìyàn an'am àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn lórí ìdílé gbàdúrà mi bá tọ́ba ní ọgbọ́n oko rẹ̀ yóò pa ohun tí wọ́n ti fi lórí títí tí yóò kó wọn lọ tí wọ́n wà ń bẹ̀ tí ọmọ fi wọn gbógbádùn tí ọmọ òun tí rẹ̀ ọmọ ọdún wàlhàr àtàwọn nǹkan ọdún àwọn oko tí a dá tó dá lọ àwọn oko àwọn igi oríṣiríṣi tí ń bẹnu oko náà ògbélé yìí ìtẹ̀mí ayé la ṣe wọn àti tí wọ́n ní tẹ̀mí ayé fọmọ èyí àti wọn lójú kòkòrò fọmọ èyí kọ́mọ wọn ọ̀nà nìkan ní kàmọ́tà àwọn sáyẹn ti dùn gbogbo bí wọ́n sílẹ̀ fún yẹn àwọn gẹ́gẹ́ ní ìgbádùn ayé àwọn ìṣẹ̀lẹ̀ ayé ìṣẹ̀lẹ̀ ayé kò jù báwọn náà lọ ṣùgbọ́n wàlláhu ẹ̀ńdẹ̀hu fúnfún màá ọlọ́run ọba yín subhanahu wa ta'ala èyí tí ń bí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní dáadáa ìtẹ̀mí dáadáa ibùsẹ́rí tí tó lóore ìbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fáwọn tani òun náà ní fáwọn ìtàn ọba ròyìn fún wa níbẹ̀rẹ̀ sórí àwọn ará ṣe fún ìrẹ́fẹ̀ẹ́ àwọn aráàtì fún ẹsẹ̀ yìí àwọn òní ti ju ogoro àwọn èyí tọ́nà bá fún wọn nínú rẹ̀ wọ́n ó lò wọ́n fi sàǹfààní tọ́nà bá fún wọn nínú obìnrin wọ́n ó lò àwọn obìnrin wọ́n fi sàǹfààní síjú ọ̀nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ó mójútó wọn ti ẹ̀ tí wọ́n mójútó wọn ní kílẹ̀ ìsì àdìbẹ́ yẹn ọlọ́wọ́ bá ní káwọn obìnrin ọ̀pọ̀ lábẹ́ wọn ni ìtàjì sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ ti ọdún kòrò ká ní wọn lábẹ́ ká sì mọ́ tọ́jú wọn àti dáadáa sí wọn àbí yẹn níyàwó tó ni ìdáyìn sọlá ọsẹ alẹ gbọ́dọ̀ pé akẹrù hajj ọmọ akẹrù nìta ẹtú fi lórí jùmọ àwọn ọmọ yẹn tó fi lóbi ní tọpọ jù yóò mọ tó wọn dáadáa yóò lò wọn lọ́nà ẹ̀tọ́ kò ní lò wọn lọ́nà bàjẹ́. àbí ti dúkìá ni owó la ni yóò lò wọn láti sàǹfààní fáwọn ètò òní tó kò ní lò wọn láti máa fi sèyàn fáwọn ètò òní ṣùgbọ́n yóò mọ lò wọ́n láti sàǹfààní fáwọn ẹ̀mí tí wọ́n ti tó láti fi nẹ́sà nípa lọ́wọ́ láti fọ́mọ orúkọ nínú rẹ̀ láti fi ṣe fáwọn mọ̀lẹ́bí tí ọmọ lò ókùn nù. ṣùgbọ́n ìṣe kọ́ ọmọ ayé ni wọ́n àwọn ọmọ lò ó lọ́nà àbùkù tí èsì rọ́ọ̀nù kàkàkílẹ̀ yìí. so kí n ti ń dúró bẹ́ẹ̀ ọlọ́run ọba husnul ma'a dáadáa àbọ̀dé dáadáa ibùgbé ìgbẹ́lọ́dọ̀ ọba subhanahu wa ta'ala wọn náà ní kíni wọn náà ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọmọ tẹ̀síwájú gẹ́bí nǹkan tí àìgbàwá lọ́tọ̀dọ̀ tí ibn kasir wọn nínú kasiri wọn wọ́n ni pé umar ibn sa'ad ọgbàwá látọ̀dọ̀ umar ọmọ kasuwa ìgbà tó wọn bá sọ àyà zuyina lè náà ti hubbu shahawat tó mú sọ kalẹ̀ tó sàlàyé àwọn nǹkan ọ̀ṣọ́ àti nǹkan ìgbádùn ayé inú àwọn sàhábà dùn fi alhamdulillah ọlọ́run sí àwọn nǹkan yìí lẹ́tọ̀ fún wa ló wọn wọn nígbà tí wọn sọ bẹ́ẹ̀ wọn á ní al'ana ya rab ìgbà tó ọlọ́run ni kúlù sọ fún ìwà nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀nẹ́bí okùn bí khairin min dhalikum kíkí ń fún yín nírò in tó lóore bí ká kàtílẹ̀ fún yín yìí lọ in tó lóore jù àwọn ọ̀ṣọ́ ayé ta kàtílẹ̀ fún yín yìí lọ ìwà nẹ́bí bí wọ́n léèrè ọ̀nẹ́bí okùn bí khairin min dhalikum kíkí ń fún yín in tó lóore jù àwọn nǹkan ta kàtílẹ̀ yìí tó lóore jù àwọn dúkìá lọ tó lóore jù àwọn obìnrin ta kàtílẹ̀ yìí lọ tó lóore jù àwọn tí kí n fún ilé ìròní pa wọn bí báwọn sàábà ní bala ya rabbana àbí na'am ya rabbana à ń tẹ́bẹ̀ wọ lọ́nà bá wa lilladhina taqaw ń bẹ fún àwọn ẹni tí wọ́n páyọ ọlọ́run ọba subhanahu wa ta'ala inda rabbihim lọ́dọ̀ ọlọ́run ọba jannatun àwọn aljanna jannatun oníjẹ́mì jannatun jannatun àwọn aljanna tajri min tahtiha al èyí táwọn akérèmọdò ń sàn lọ lábẹ́ àwọn àjẹnà náà khalidina fiha wọ́n mọ̀ bẹ kéré nínú àjẹnà náà wà azwajun mutahhara a sì fún wọn láwọn ìyàwó nínú àjẹnà náà àwọn ìyàwó tí wọ́n mọ́ bí mọ̀ àtọ̀hìrọ̀ àwọn obìnrin tí wọ́n mọ́ kẹgá kúrò níbi gbogbo nǹkan dọ̀tí àtẹ̀gbin èyí táwọn yìí lára àwọn obìnrin ayé wa ridwanun min Allah bákan látọ̀dọ̀ lọ́rọ̀bá subhanahu wa ta'ala wallahu basirun bil ibad lọ́rọ̀bá subhanahu wa ta'ala ọba tí ń rí náà ni ọba tí ń rí àwọn ẹrú rẹ̀ ni ń rí nǹkan táwọn ẹrú náà ń ṣe gbogbo ẹ̀ lọ́rọ̀bá subhanahu wa ta'ala rí àdébí sallallahu alayhi wa sallam nígbà tó lọ́wọ́ bá ti àwọn àjẹ́nà wọ̀tá ìjẹ́nà kan ọmọ ọ̀gá wa bẹ àwọn àjẹ́nà léèrè kí sílẹ̀ tún fẹ́ kí n fún ilé àjẹ́nà tí mo fún yìí wọ́n ni wọ́n lọ́nà ọba kí ló ń túnkù tó ti fún wa ó ti làwá kúrò níbi náà kò ti fi wá sínú àjẹ́nà rẹ̀ ó ti fún wọn lọ́nà ọba tó ti àti fún yẹ́ sírú eléyìí ọlọ́ọ̀bá ni kí n tókù tí máa fún yín wọn náà ni pé hallat lakum ridwani mo ti sílẹ̀ tọ̀ fún yín kẹ́ ẹ máa rí yọ ní ìmíràn ọba ní gbogbo ọgbà la asfata aleikum abada èmi ọlọ́run ní bínú sí yín mọ́ láíláíláíláí èmi bínú sí yín mọ́ ní ọ̀dọ̀ tó wà nù mìíràn lọ wọ́n máa gba ìyọnu látọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo ojoojúmọ́ lẹ́yìn bàtà ti jà ọ̀rọ̀ fún wọn pẹ̀lú tí wọ́n fi ilẹ̀ láyé tí wọ́n ọgbọ́gbọ́dún rẹ̀ náà àwọn tí kí wọ́n ń fẹ́ ṣùgbọ́n wọ́n fi ilẹ̀ tí kọ́lọ̀ ọba ní kí wọ́n mọ́sí mọ́tò sí ibẹ̀ ọlọ́wà ní ní àwọn obìnrin tí wọ́n mọ́ bákan náà a tún wá fún wọn ní ìyọ́nú látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wàláhùn ọlọ́run ọba basir ọba tí ń rí ni ìbá pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ayé yóò ẹni tó bá ti dáadáa yóò fi dáadáa náà òun náà dàrájà ẹnìkan ju ẹnìkan lọ níwájú ọlọ́run níbi dáadáa iṣẹ́ ẹnìkan ju ẹnìkan lọ níwájú ọlọ́run subhanahu wa ta'ala yóò ti kúlẹ̀ mọ ìsàkíkòwò mìíràn àjẹ yóò fún kálukú ní ntọ́lẹ́kọ̀ọ́ sí èlò ládàá ẹni tó bá ti rere khayran ẹni tó bá taburú sharran nasallallahu alaihi wa sallam الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار نعم. شهد الله أنه لا العزة وأولي العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم نعم الله سبحانه وتعالى وني الذين يقولون ربنا تتاني سنوجي الجنة أتو أتيون لتدرون الله سبحانه وتعالى wannan ni tàwọn arrasifuna fil ilmi tán bábọ̀ ní bẹ̀rẹ̀ aya títí wọn ni àwọn làwọn ti pé alladina yaquluna wọ́n mọ̀ sọ wípé rabbana ọlọ́rọ̀ bá wa innana amanna dájúdájú àwa agbọ̀ọ́gbọ́ wọ́n ń ṣe tawassul ìlọsọ́dọ̀ ọlọ́rọ̀ bá pẹ̀lú ìmánì wọn tí ẹni tọ́lọ́rọ̀ bá subhanahu wa ta'ala wọ́n ní wọ́n lọ́rọ̀ bá wà àmàna agbọ̀ọ́lọ́rọ̀ bá gbọ́ wa nígbàgbọ́ sí ọ fásitì lánàá nítorí bẹ́ẹ̀ wá sí àforíjì fún wa dùnúbánà àwọn tá a ti ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀kínà àdábànáà kò sì láwá kò sọ wa kò ní ìyá náà ìdí ìgbẹ́ nínú àwọn tẹ̀wọ́sùlì ètí ìsìnà wọ́n gbà fún abẹ́ká mọ̀ tẹ̀wọ́sùlì tẹ̀wọ́sùlì oní pé ká máa ti nǹkan síwájú ọlọ́run tá bá ń bùkátà nǹkan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá mi wọlá nǹkan báyìí báyìí tí mo ṣe nù pé ọlọ́run mọ́sàbá ń bí abùkátà náà mọ́sàkì nǹkan báyìí fún mi so alladhina yaquluna rabbana àwọn ẹni tí wọ́n sọ pé oba ọba wa amanna àwa nígbàgbọ́ sí ọlọ́run ọba náà wala ìmánì wa tá a ní sí ọ wala bá a ti gbọ́gbọ́ òfin lọ́nà àbùnà ọba náà wọ́n á ṣàforíjì fún àwọn ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ wọ́n kì náà àbábọ̀ náà kò sì làákò níbi ìyá náà làákò níbi ìyá náà ìgbà mélòó mi èèyàn máa rántí láti sọ̀rọ̀ dọ̀ ọlọ́run ọba kíkọ́ kọ́lọ̀ ọba láàánú kọ́ kóhùn láì jẹ́ náà kọ́lọ̀ ọba láàánú kó ti àforíjì fún kọ́ làwọn kò níbi ìyá náà ìtọ́jú ìlànà lójúmọ́ lábó tọrọ ilẹ̀ kan àti tọrọ bí ọlọ́ọ̀bá fún wa lówó ọlọ́ọ̀bá fún wa nígbà ọlọ́ọ̀bá fún wa láwo nígbà àgbà kátó pé yìí láti tọrọ yìí nílẹ̀ kan ṣoṣo ṣùgbọ́n ẹ̀rá mi ní ilé tí wọ́n ti ń súnmọ́ ọlọ́ọ̀bá tí ń jẹ́ àrùrà ti kún ní pẹ̀lú gbogbo ọgbà ẹ̀wọ̀n kẹ́kẹ́ ti tọrọ ìmáàyàn ti tọrọ lórí ọlọ́ọ̀bá bákẹ́rẹ́ ìmáàlì ikú tí wọ́n fi tọrọ oore ọ̀dọ̀ ọlọ́run ọba onáà ní oore ajẹ́ ìjẹ́ ká ìta ìjẹ́ náà ìyẹn fi tọrọ wọn ò fi tọrọ orí ayé wọn ò fi tọrọ orí ayé bí ìbẹ́nu sífà àwọn ẹni tí wọ́n bá ti gbé ga nínú ìbẹ̀rù rẹ̀ àti nínú ìpayà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ tọrọ wọ́n mọ̀ tọrọ bí kọ́lọ̀ bọ́ sàánú àwọn kófì àwọn sínú àìsẹ́ náà tó ń ti pé wọn ní gbàgbé ìfitọ́lọ́wọ́n bá fífún nínú ayé náà ṣùgbọ́n tí ó mú láyé àwọn jù wọn lè dúkọ́ lọ́ba kó sànú àwọn kó sì àwọn ní ọmọ àìjẹ́nà kọ́ mọ́ sí àwọn ọmọ náà so inú bẹ́tẹ̀rì àgbà wọlé wọn gbé alifi ọ̀la ẹ̀sẹ̀ wa kábi tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìfẹ́ ìbáàdà wa tá a kábi tọrọ. gẹ́gbọ́n lọ́ba ìsọ fún wa inú parí sílọ́tù ààrẹ ìmọ̀ràn tọ́lọ́ba ń ròyìn fún àwọn ẹ̀sẹ̀ lọ́wọ́ bá gbọ́ قل إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار إيماني و أتتدبر تيوان سيقنا وآية ولنا سبحانه وتعالى توصل تيوان ولنا mímọ́ kẹgá rẹ̀ wọ́lọ́rọ̀ bá láàkò níbi kíni láàkò níbi ìyànà láàkò níbi ìyànà lẹ́kẹ́nà alẹ́tọ́rọ lọ́lọ́lọ́wọ́ bá pẹ̀lú àwọn sífọ́ ọlọ́rọ̀ bá àwọn òrùyìn ọlọ́rọ̀ bá tó láàrẹ̀ ga jùlọ àwọn màláíkà ìgbà tí fẹ́ tọrọ fún wa tí fẹ́ tọrọ àforíjì fún wa wọ́n ní rabbana wasi'ta kulla

ìyá jahannama ìyẹlẹ́tẹ̀ ẹ̀rọ iṣẹ́ tọrọ fún ẹni so èyí dẹ́nà àwọn tàwọn sì ta lè ṣe pẹ̀lú àwọn iṣẹ́ wa èyí tọ́jú tẹ́ rere àti tàwọn sì pẹ̀lú àwọn ọ̀rọ̀ yọ lọ́rọ̀ ọba subhanahu wa ta'ala àlejò tàwọn sì lè kẹ́nà àti tàwọn sì lè pẹ̀lú àdúrà àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ níbi kí wọ́n sàdúrà sí wọn àti ìbẹ̀ lọ so àwọn iṣẹ́ jẹ́ ní eré yìí wọ́n mọ̀ tọ́jú lọ́rọ̀ ọba subhanahu wa ta'ala ìwọ ọlọ́run agbọ̀ọ́gbọ̀ ṣe ìmáàni sí ọ ọ̀dùkílànà ṣàforíjì fún wa zùnúbànà àwọn ẹ̀ṣẹ̀ wa tààtẹ̀ òkínà kò tìlàwà àdábànà kò níbi yana wọ́n tààlà ẹni náà ọlọ́run fẹ́ afẹ́ ròyìn wọn fún wa ọlọ́run asọ́ọ̀dìrì ìnà àwọn làwọn tí wọ́n ní sùúrù ni wọn wọ́sọ́ọ̀dìkì ìnà wọ́n bá ń pè olóòótọ́ máa ń dóòsì sí fọ́lọ́run ọba subhanahu wa wàlmúnfìkìnà wọ́n máa nánu dúkìá wọn sójú ọ̀nà lọ́wọ́ bá subhanahu wa ta'ala wàlmúsàkìrìnà bil asfar ẹ bá wọn láyé tẹ́ máa ń tọrọ àforíjì láwọn àsìkò sàárì asfar ìmọ̀nà àwọn àsìkò tí a máa ń jẹ sàárì láwọn òru asọ́bìrìnà àwọn ẹni tí wọ́n ní sùúrù ìmọ̀nà gẹ́bí ah, sheikh sa'adi ti sọ àti ibn kafir rahimahumullahu ta'ala pé àwọn sọ́ọ̀bìrì ilẹ̀ tó lọ́wọ́ bá ń sọ tí ń ròyìn rẹ̀ fún wa wọ́n máa ń ṣe sọ́bùrù fi kìyàmù ma awjaba Allahu subhanahu wa ta'ala alayhi níbi gbígbé dúró ní tọ́lọ́rọ̀ bá ń ṣe sùúrù tẹ́rìkì ma harrama Allahu subhanahu wa ta'ala láti gbéjù sílẹ̀ èyí tí ọlọ́run ọba bá ṣe léèwọ̀ fún wọn ìtẹ̀lé ọlọ́run ọba àti pẹ̀lú sùúrù bákan náà àìtẹ ọlọ́run ọba àti pẹ̀lú sùúrù ọkọ̀ mi ènìyàn ń fi oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ó sàwọn nǹkan lè wọ̀ fún tọ́mù yẹn bá ti sùúrù lórí àwọn nǹkan náà tí ò ṣe àwọn èèyàn òròrí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́mù yẹn ọba ti sùúrù lórí àwọn nǹkan náà tó bá ṣe àtòdìjẹ́ rẹ̀ ní ọ̀bọ̀ mi ènìyàn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ìtẹ̀lé ọlọ́run ọba pẹ̀lú sùúrù ẹ̀wọ́ bá ti ń gbá rẹ̀ látàárọ̀ àní jẹ àní mu á fẹnu wa á sojú wa láti mọ nǹkan tí ọba àbàrẹ̀ wa jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oníkọ̀rọ̀ àwa nìkan tó yẹ ká tọ́wọ́ bá fẹ́ mumi náà ni ṣùgbọ́n àní mumi àní jáwé nítorí pé àrí pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa tí ń sọ wa ilé fi jẹ́ kí jọmọ̀ ìjà fìyàmá àwọn màláíkà tí wọ́n bá ń kí àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá wọ̀ sáà jẹ́lẹ́ta wọ́n ni sàlámù na aláìkùm bí ma sọ̀bártùm fa ní ìmọ̀ ọkùnmọ̀ dá aláàfin báyìí ti sùúrù tẹ̀sí tí ń láyé wọ́n jẹ gbogbo ẹ̀ lájẹ wọ́n jẹ gbogbo dúkìá wọn láwọn nìkan òfin tọ́lọ́rọ̀ ọba gbogbo ìgbádùn tọ́lọ́rọ̀ ọba kọ sára wọn gbogbo ẹ̀ ni wọ́n jẹ láì wòye sí àbí láì fojú wo in tọ́lọ́rọ̀ ọba ní kí wọ́n mọ̀dé tòsí rẹ̀ wọ́n jẹ gbogbo ẹ̀tẹ́ láyé ṣùgbọ́n yìí ò síbẹ̀ sí ẹ̀yìn ti ṣòro اليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون إن جاءت دوري وقانون جهنم wọ́n ní a máa sọ fún wọn pé azahabutum ẹ̀yin ti jẹ tán ẹ̀yin ti jẹ gbogbo ẹ̀ tán láyé ìgbà ti kùn gbogbo àwọn dáadáa dáyé ẹ̀ ti jẹ tán nílé ayé gbogbo ń tẹ́ ẹ kójọ ayílẹ̀ parí wọn sí ilẹ̀ tí kẹ́kẹ́ síwájú ọlọ́run ọba wọ́n ti jẹ́ àtúndì ha ìjẹ̀gbádùn inú yín dùn ẹ̀ ti sùúrù láti tẹ̀lé àwọn ọlọ́run ọba ẹ̀ẹ́sẹ̀ sùúrù láti mójú kúrò níbi ń táwọn ọlọ́wọ́ bá ti léwọ̀ fún yín fẹ̀lẹ̀yàwó mọ̀ ti zaune àdáàbà lóòrùn lórí àwọn ọlọ́wọ́ bá á sì nílẹ̀ pẹ̀lú ìyà ìyẹpẹrẹ ìyà tí mo ń kọ́ bùkù báyẹn wọn náà nìyà náà jẹ́ àdàmà bí mo kún tún sàgbèrè wọn fi ọ́ bèbè gẹ̀rẹ̀ ní nǹkan tẹ́ ń sàgbèrè tẹ́ ń sì gbéraga sí lórí ilé ayé láì fi kẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n tún sàkún lórí àwọn àbàjẹ́ ètò ìgbélé ayé yìí á ṣe sùúrù lórí títí ọlọ́run ọba á ṣe sùúrù kúò níbi títí ọlọ́run ọba bákan náà á ṣe sùúrù àlà àkàdárì láyé àlùmọ́lẹ́mà yẹ bí nǹkan tí ṣe sáàdì mú alábi àyà yìí àwọn ẹni tí ọlọ́run ọba gbọ́ wọ́n ṣe sùúrù lórí àwọn tí ọlọ́run ọba kàdára fún wọn ṣe pé ọba àwọn lọ́kẹ́dẹ̀ ọ̀tá wọn lára nǹkan tí wọ́n fẹ́ inú pé kásàkẹ́kọ̀ọ́ ẹni níta nífẹ̀ẹ́ kọ́lọ̀ bó mú kó àti sùúrù lórí inú kásà tẹ́kùn sẹ́nu dúkìá wa kọ́lọ̀pọ̀ gba dúkìá lọ́wọ́ wa láti sùúrù lórí bẹ́ẹ̀ tàbí nǹkan ní yálà lára ọmọ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káti sùúrù lórí bẹ́ẹ̀ gbogbo èyí bẹ́ẹ̀nu àwọn asọ́bìrì náà yóò ti mọ̀ túmọ̀ sí àwọn ẹ̀tọ́lọ̀ ọba túmọ̀ sí ń sọ sí subhanahu wa ta'ala bákan náà asọ́bìrì náà àwọn ẹ̀tọ́ pé olóòótọ́ ni wọ́n olóòótọ́ ni wọ́n lóòótọ́ ni wọ́n nípa nǹkan tá a fún wọn nírò nípa rẹ̀ nípa gẹ́ni nǹkan tàbí sàláwà rẹ̀ fún tó mú wa fún wọn àgbẹ̀rẹ̀ sàláwà sẹ́lẹ̀m ó fún wọn nírò àti ọ̀sẹ̀ yóò dàgbà kìí yába gẹ́ni nǹkan táwọn fáwọn mú wa inú wa níbi sàláwà rẹ̀ sẹ́lẹ̀m lórí wa fa'atuhu fi ma amara wa tasdiquhu fi ma akhbara wa tinabu ma naha anhu wa zajar wa an la yu'bada Allah illa bima shara'a èyí jẹ́ àwọn òkú kúrò ọ̀sùn sallallahu alaihi wasallam ala kulli muslim. ìtàfẹ́ mú ló mẹ́rin níbi tasdiquhu fima akhbara wọ́n gba ànábì lóòótọ́ lórí nǹkan tó fún wa nírò nípa rẹ̀. ànábì sallallahu alaihi wasallam ó fún wa ní ìgbà nǹkan tí wọ́n tẹ̀lé jọ́mìnà àlùkè yá mọ́ni. amrun ghaibi ń tọ́ ọmọni táàrí àìrí wa pé àrí nǹkan náà kò túmọ̀ sí ń pè nǹkan náà ní ìṣẹ̀lẹ̀ ànábì lórí fún abẹ́ tí wọ́n tẹ̀lé nù sàárẹ̀ ni amrun ghaibi yà ní àti ìdíràtì rẹ̀ àárín nǹkan náà àìrí rẹ̀ kò túnmọ̀ sí pé nǹkan náà kò tẹ́lẹ̀ nínú sàárè ilé ìbẹ́nu kẹta níbi ìròyìn fún wa tá so àtọ́dẹ̀ fi ìyá kí n túnmọ̀ sí méjèèjì mana alladhina yasdukuna fi aqwalihim wọ́n mọ̀ ń sọ dáadáa wọ́n mọ̀ ń sòótọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn ní ẹ̀lẹ́ bá wọn kí wọ́n parọ́ asọ̀dìkú ẹgbà wọn tí ó mọ́ ń bọ̀ ilé òótọ́ gbogbo ìtànàbí mú wọn fún wọn nírò ìtànàbí ni yóò tẹ̀lé sọ̀rọ̀láwọ̀ rẹ̀ sọ́lá gbogbo ẹ̀ wọ́n ń gbà sóòtọ́ àmì àti asọ̀dìkú so ibi nínú àwọn ìròyìn almutakun àìsàn ọba náà ń pèsè àìsàn kalẹ̀ nítorí wọn. wọ̀lẹ́sánìtì àwọn tó jẹ́ pé wọ́n máa ń dúró títí sí fọ́lọ́rọ̀ ọba àti lórí rẹ̀ ránlẹ̀ fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ìtumọ̀ alkani ọ̀nà alkani ẹn tó dó ti fi fún nǹkan kí n sìn kánà ṣíkọ̀ àdí wọn ni ọ̀nà ni pé alkani ọ̀nà ni kí wọ́n wá àdẹ̀wàmù aláṣẹ kó dún ní mo lórí ìsìn kankan tilawatul qur'an ni kó dún ní mo lórí kíka qur'an ní gbogbo wa gbogbo ojoojúmọ́ ìgbésí tó hátà lọ́jà lónìí ìjọ́ ọjọ́ ẹjọ́ láwà kó rẹ̀rẹ̀ sí àríṣẹ́ tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala rárá injọ́ tí wọ́n bá dùn injọ́ láwà sí ọlọ́rọ̀ bá injọ́ tó kàn wọ́n bá jẹ́ àríṣẹ́ ọlọ́rọ̀ bá rárá alkani tí àwọn ẹ̀sọ́ pé wọ́n mọ̀ ń dún ní lórí ìjọsìn ìjọsìn máa ń ṣe wọ́n mọ̀ ń dún ní lórí rẹ̀ yẹ́lá inú wọn dùn yẹ́lá inú wọn dùn yẹ́lá ìkẹsẹ̀lẹ̀ tí wọ́n ó ní lórí ìjọsìn rẹ̀ ìlànà kéèsì àkàrò wa kéèsì ìsọpọ̀ ọ̀gá ilé tá a dún ní wọn lórí ṣe rẹ̀ èyí tá à ń ṣe ní gbogbo wa kódà gbogbo nǹkan náà díẹ̀ là ń ṣe. wọ́n ní kìyàmù líle àti àlè ṣe rákà méjì nìkan la lè yàn lóru àbí rákà mẹ́rin la lè yàn lóru kámọ̀ yìí ní gbogbo wa ọlọ́wọ́ bá tún lè ṣe ẹ̀sìn jù ju kan rákà mẹ́wàá lónìí láti kan rákà méjì lọ́dún kan rákà mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká dé pé àti mọ̀ yìí pé wíìrì lè yọ̀ wí gbogbo wa àmọ̀ ìwọ̀n ni àmọ̀ ìkírìsẹ̀ ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọkẹ́ mi kọ̀ kami shaba an ka qur'ani ne ni wirdul yawmi ne qur'ani wati kani jona so be ni kafara re yon ibada no sabada kido to su be insha Allah izmi izmi din qur'ani ma mato izu ko kama mato no qur'ani lusu me di ma bari qur'ani kiyo be ya meke yon furare kuma ti bi da be khairul amali Allah adwamuha wa in wa in wal munfiqina idan zaman da dukiya wa ọ̀yìnbíkì wọ́n máa nẹ́nu dúkìá wọn fáyẹ̀ tí wọ́n ní tó wọ́n máa nẹ́ dúkìá wọn láti tẹ̀lé tọ́lọ́run ọba wọ́n máa nẹ́ dúkìá wọn ibi sílẹ̀ tó àrùhà láti sọkùn mọ̀lẹ́bí pọ̀ ìní ẹ̀rọ mi lórí dúkìá tó mẹ́ta mọ̀lẹ́bí yọ̀ tẹ̀ fóònù kankan lọ́wọ́ ẹ̀rọ mi ní dúkìá tó pọ̀ gan ṣùgbọ́n tẹ́ ẹ bá pé àwọn ẹni tí wọ́n súnmọ́ tòsí rẹ̀ inú àwọn alábàágbé rẹ̀ wọn ò ní ebi ń pa wọn tí wọn ò rí jẹ èyí yóò ku ci nauyin na dukiya wọn su jẹ́ ọ̀nà subhanahu wa ta'ala so ká ní dúkìá wọn káà pé àwọn ẹni tí wọ́n jẹ́ mọ́lẹ́bí wa wọ́n níwọ̀ nínú dúkìá wa ló gbà tó pé sheikh Uthaymeen rahimahullahu ta'ala inú sharhu Riyadus Salihin rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa filatul rahim ìsokùn mọ́lẹ́bí pọ̀ wọ́n ní ó di nínú al'umma wa lónìí ẹni tó pé ń kó yìí pé tí ń pò ìjọ sí ní gbogbo ọdọọdún tó wáyé ó ní àì òun àràpá ohun nọmba forty eight nínú ìsìn forty eight nínú ìsìn láti nineteen seventy kìíní lọ mọ́ká àwọn òtí ìyẹ́rọ tó fi lọ́dún ni ó múrò kan ní lọ́dún nínú ìsìn àṣàṣù pàdé lọ́dún next year kìíní ni a next year for ìyọ̀nù bí lẹ́sìn ìyọ̀nù ẹ ti bá pé inú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àyẹ̀kẹ́ bí àwọn tí wọn rà sọ ohun tí wọn rò jẹjẹ bẹ́ẹ̀ náà mọ̀lẹ́bí rẹ̀ ṣé kò fẹ́ mí ni lẹ́yìn ìgbà tí yẹn bá ti sọ ọ̀ràn yẹn ọlọ́run ọba kalẹ̀ ti hajj ọ̀ràn yẹn ọlọ́run ọba ti ọmọra tó bá ti sọ kalẹ̀ tó bá lẹ́nìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ò rí jẹ tí ò rí ná àbí tí ò rí bùgbé tó wọn tó ń bára mọ́kà tó fọ àwọn eléyìí wúlẹ̀ tí wọn ò rí kò sí làbẹ́ẹ̀ kà fún kò sórí rẹ̀ kẹ́kẹ́ fún ó ní torí pé láyé àtúntò fún ọ pé wọlé láyé àlànàṣẹ hajjul bayt man istata'a ilayhi sabila pé ìwọ ọlọ́run ọba ni lórí àwọn ọmọ ènìyàn ká ṣe hajj lọ́sílẹ̀ ọlọ́run ọba láyé àwọn náà ní ń sọ fún nínú Qur'ani pé wà á ti dálùkùrù bá haqqahu wal wà á ti wal amru taqtadil wujub àṣẹ bí mo túmọ̀ sí kìíní ọ̀ràn yẹn. Ọlọ́ba ni wà á ti dálùkùrù bá haqqahu haka wo ẹ̀rọ ọba pèjẹ́ ní kùránì ọlọ́run bá ní ẹ fún àwọn ẹmọlẹ́bí yìí tí wọ́n súnmọ́ yín ẹ fún wọn ní kíni ìwọ̀ wọn nínú kíni inú dúkìá yín sá fún yín tó gbé dúkìá ní kìí sẹ́yìn nìkan ni dúkìá náà ti gbogbo yín ni tọ́lọ́ bá wọ́n sọ̀rọ̀ nù fámìlì yìí tó ní tọ́jọ́ ọlọ́lá mú pé àní àmà ìwà yìí yẹ biya kamalan kabir muhammad kabir izala wani da kayaci dan boko gara kayan fa dan boko mata su dan boko ba wanda ya sani kamar dangin matansa ko te ba kile wo erike o fe eri bena àwọn ọmọ ayé tí wọ́n ló musamman àwọn ‘yan boko lọ fẹ́ mọ́ bí tọ́lọ bá ti tẹ̀lẹ̀ sọmọ obìnrin lọ́kàn sí kẹ̀ náà àwọn àbúrò ìyàwó rẹ̀ àwọn àwọn àbúrò tiẹ̀ ní àwọn òbí ìyàwó rẹ̀ àwọn àwọn òbí tiẹ̀ àwọn ẹ̀yà ìyàwó rẹ̀ àwọn àwọn ẹ̀yà tiẹ̀ àwọn ẹ̀yà tiẹ̀ wọ́n ti jẹ́ tó jìnà sí wọn wọ́n ti jẹ́ tó jìnà sí wọn wọ́n ti kẹ̀mí inú káàdì rẹ̀ wọ́n ti sọ onídàn bóńgò kan lábújá ọba rẹ̀ lọ bí ọmọ rẹ̀ bìnrin ọlọ́ba lábújá wọn sọ fún débi lọ gbàjẹ́ láde bẹ́ẹ̀ project ni sọ fún ẹ̀ ń bọ̀ after all mo láwọn èyí mo láwọn commitment tó pọ̀ kẹta kẹta nǹkan kan ìwà ni àwọn ní ìgbà tó ti láti ọ́fíìsì ọlọ́ba mú bàbá ọwọ́ ẹ̀wọ̀n dẹ́rẹ́wà ní kéèṣì tẹ́ṣà ọmọ ara ọkùn ní 20,000 wọ́n rẹ̀ máa ń sọ pé inú rẹ̀ máa ń dùn inú rẹ̀ sá dùn bóun lọ́dọ̀ wọn náà jẹun mọ́ tọ́bí tí ó jíjà lọ́nà ìgbẹ́tọ́lọ́ ọba ti fún kò ju gẹ́tọ́ fi lè fún àwọn sílùkọ rẹ̀ rẹ̀ lọ nẹ́sàlọ́lá àsàlámù aláàfíà wọ́n níjọ́ tí bàbá ìyàwó rẹ̀ dé wọ́n bá pè wọ́n ní mùsùlùmọ̀ ìyàwó rẹ̀ ti sọ pé àwọn bàbá ìyàwó bàbá mi ń o wọ́n fún lóbi kọ́ lọ airport wọ́n gun bàálù bàálù lòun wọ́n sáré lẹ́gbọ̀n mi ó fi tẹ́lẹ̀ ní my in-law my in-law is coming you don't disturb me my in-law is coming ẹ̀rọ alẹ́kẹ̀ẹ́bí ni mo sáwọn àlàyé rẹ̀ yìí ó lọ sáré gbé mọ́tò lọ ni ó sáré lọ gbé ní airport ọ̀rọ̀ gbogbo oríṣiríṣi nǹkan òdodo ọba lóhùn tún lọ yóò ní ah mo ti lọ́mọ rẹ tó bá ti ṣe bíjì sí bàbá jẹ́ sídìí ọ̀sáré ní bàbá rẹ̀ lọ ní sàlọ́lá àṣàlámù sọ̀lá àti à tí wọ́n fi rí yíyá ni èyí ó yapa sí nǹkan tí sẹ́ríà tó ní ká sí yíyá ni ó sì yapa sí làákà ọmọ ènìyàn lẹ́gbàá bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó wọ́n bí lówó òun àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ àwọn mọ̀lẹ́bí tiẹ̀ wọ́n èsì mọ̀lẹ́bí tiẹ̀ mọ́ wọ́n èsì mọ̀lẹ́bí tiẹ̀ mọ́ ṣe ara ní fẹ́ẹ́ ọkọ rẹ̀ wọ́n ní àbúrò ìyàwó rẹ̀ ní i ask ah, it's my my brother in law my brother in law ni kò ní ẹni àwọn my brother tiẹ̀ gangan àwọn my brother in law my sister in law my mother in law my father in law ilo ilo lẹ́mọ̀ rí ẹni àwọn tiẹ̀ fẹ́ súnmọ́tò sí rẹ̀ ẹ sàrùlá sàlámù sàlámù àfíà sàrùlá sàlámù sàlámù àfíà so káwọn bá wa mọ̀lẹ́bí wa wọn níwọ̀ ìwọ̀ lọ́nà ọba pèfà wà á ti ìdẹ́lùkùrùbà ákàwò ẹ̀fọ́ àwọn ẹni tí wọ́n tún mọ́ rí inú àwọn mọ̀lẹ́bí ẹkùn wọn níwọ̀ wọn ẹfún àwọn atẹ́wọ́gbàrí àwọn tálíkà àwọn náà níwọ̀n nù dúkìá sí ẹfún wọn nínú rẹ̀ ẹfún wọn bẹ̀ ẹfún wọn nù dúkìá náà níwọ̀n bẹ̀ ńlọ ma ń sọ ní àyà ni pé ọmọ ọlọ́run kan ala fún yín ní dúkìá náà àti ìgbà yín dúkìá náà fún yín kí ẹ lè bá a mọ àti bẹ́ẹ̀ fún yín ni kí ẹ lè bá a mọ di ọ̀gá lórí àwọn ẹlòmíín ṣùgbọ́n àtẹ̀yìn àtàwọn sàwà déédéé lẹ́jọ́ rí nu dúkìá náà mọ́nà ìwọ yín nu dúkìá náà déédéé ni tí ó lọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ ni tí ìbàjẹ́ lẹ́yìn ọ̀run gbọ̀gbọ́ ẹ̀ mọ̀ sẹ́yìn lè ti ní ìmọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so al-infaq ṣíṣe dúkìá wa àkọ́kọ́ lórí àwọn òbí wa àwọn ìnàmbà wà gbogbo ń sábà nínú dúkìá àwọn òbí wa ìnàmbà wà sáà kọ́nà lórí wọn ká wọn ọmọ wa ká wọn ìyàwó wa àwọn òbí wa àwọn alákòókò tí wọ́n fi ìgbà tí wọ́n náà bàtà bá bùbù káàtà táwọn òbí wa ṣùgbọ́n láwọn bùkátà àwọn ọmọ wa lábùkátà àwọn ìyàwó wa ṣùgbọ́n mélòó ní wa lónìí láwọn ti àwọn òbíwá síwájú àwọn ọmọ wa mélòó ní wa wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé ìfẹ́ ọmọ ọlọ́ba ti fi ọmọ ṣe àtẹ̀wò fáwọn èèyàn ọmọ inú hundred ṣe ju one percent ṣe máa ń rí èrè ọmọ náà jẹ ìfẹ́ àwọn ọmọ náà yáyà kúyà àwọn ọmọ náà lè tọ́ wọn tí wọ́n gbé ẹ̀kọ́ tí wọ́n gbé everything tí wọ́n di lọ́ọ̀yà tí wọ́n di dókítọ̀ tí wọ́n di gbá tí wọ́n di everything ọmọ tó wájú ọmọ rẹ náà wọ́n ní àyíyá àwọn ọmọ sí láyé mọ́ ah, àyíyá àwọn ọmọ sí láyé mọ́ òun ló ṣe wàhálà bí kí ọmọ jẹ ọmọ mi kí ọmọ jẹ ọmọ mi kí ọmọ jẹ ọmọ mi àfọlọ́kù tẹ kódà láwùjọ wa lónìí káfíńdì wa àwùjọ wa báyìí lónìí mélòó náà àwọn òbí ọmọ tó ìgbà tó ọmọ rẹ̀ ọ́ di èèyàn tí ó di nǹkan á tó fi àǹfààní fún àmọ́ àrùkù wọn bẹ́ẹ̀ náà sí dá wàtàbà yìí fífì ni láti gbogbo ọjà wà lẹ́yìn nìsí ní àwọn bọ̀dábọ̀dá bí àwọn àbúrò sọ̀rọ̀ àtàwọn bàdísà àwọn bọ̀dá wa àwọn tájọ jẹ́ bí kílókọ̀ rẹ̀ tààrọ̀ tọ́lọ̀rọ̀ wa ní ìdí ọ̀jìnà síra wọn pọ̀jù tá a bá ti lè ní káwọn ọmọ wa tá à ń bí tá a bí nìsí kí wọ́n dẹ́gbà wọn ò lè bí wa tá a ti wọ́n sáfà ní fún wa ọdún wa mélòó gbani ya ji kama imaji ido na son da dawa rai da Abu Jabir hafizahullah wani kai anu shek Allahu akbar tabani ki ni ten years 15 years wani si gbogbo wa ti dàgbà gbogbo ọjọ́ orí wa ti lọ gbogbo wa àti lọ 50 àti ẹ̀rọ mi ti 50 nù wa in the Allahu akbar kabira a tún náà wa lọ ń parí yunifásitì wàtí gbogbo wa ní target orí ìwé ìwé ìwé ìgbà ni ọmọ ìbázíkì wà aláàtàlámọ̀lá àfíà ká tó dáa tọ́jú wọn àti ó sí skul tó dáa jù mo lọ skul mu mo sì tó dáa mo parí ìwé mo lọ yunifásitì afún onígbogbo ní ṣe wàhálà láti lórí àwọn ọmọ ọba ẹnu ní kò ní jí kọ́mọdé ó sì rìn gangan sáà mo lọ skul mo kàwé òun mo kàwé òun mo kà títí títí títí èyí tó ń bá sàánú olè tí ó gbà kọ́mọdé ó graduate wallahi láàrin ẹ̀tọ́ wọn sànù nẹ̀kẹ́ lọ bọ́ dẹ̀ yìnyín sí ọmọ náà graduate inú yóò dùnmí ah alhamdulilah mo mi graduate. Ibi ni mo rọ̀ mọ̀ yára mi kan, wọ́n ti sọ̀rọ̀ alhamdulilah rabbil alamin. Ọ̀sán wa náà ti gbogbo wàhálà táwọn òbí wa ti lórí rẹ̀. Mo náà ti wàhálà táwọn òbí wa ti lórí rẹ̀. Yóò ní kúmọ̀ àwọn òbí wọn sì láyé wọn lónìí nìyí. Òun sì ní ìsìn, òun náà mọ̀ jẹ́ náà pé ká tí àwọn ìmọ̀ ìbẹ̀láyé táwọn òbí ìmọ̀ ìbẹ̀láyé lónìí ìbá sóore tó pọ̀ fún wọn. Wọ́n láti wọ̀ sí láyé wọn tí a bá ní kí ẹ máa ta ibi láwùjọ immediate environment wa bí o lajẹ ká ká mọ́ ti jáde lọ environment mi tó tí wọ́n tó tẹ̀lé òwe ní pàpá àtàtún wa nìyí tó lọ́ba tí ò ní ká dàgbà wọn nùpa tó lọ́ba ní pé kí ẹ̀mí wò tó túlẹ̀ bí náà háyà kẹ́mi náà rọ̀ àlọ́ díẹ̀ kọ́ lọ síwájú díẹ̀ akíntọ́ ti kókó jù wọ́n ní pé ká mọ̀ wọ́n kí ni kẹ́tẹ́ àti síwájú ọlọ́wọ́ bá tí ẹ̀mí má náà ṣe ń sọ ní gbogbo kí ni nǹkan tí wọ́n ti diwájú ọlọ́ọ̀bá tí òbí ní di ọ́ wọ́n ní kí ni nǹkan tí wọ́n fẹ́ di ilẹ̀ fún àwọn ọmọdé kan tí òbí ní di àwọn ọmọdé tí àwọn di àwọn ọmọdé kí ni nǹkan tí wọ́n ti tí òbí ní di ẹ̀ wọ̀ kí ni tó ṣe tí òbí ní di ọ níwájú ọlọ́ọ̀ lánàá níjẹ́ tata bẹ̀rẹ̀ tẹ̀sí làwọn ọmọdé rẹ̀ sọ pé nínú àyẹ̀dá jọ sùn wíìn last year lónìí àyẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wò ti la ẹ̀wọ́n nìkú ìjọba fi lè wọlé ìtàn ẹ̀jẹ̀ sẹ́láì sí ní èsì nínú àwọn ìjẹ̀mú àwọn àtàjọ wa tájọ ń ṣe gbogbo àwọn àríkà wa tẹ́lẹ̀ bayan da tafsiri ne harka loro ne ne harka kan gashi ne da yau ke maulid ta yace sallai sana ne kan ne sinai 2003 2013 Allahu akbar kabira Allahu akbar kabira ijo ti mo jugo ni wala ki ka mo ka over 20 kini 20 kì í ṣe náà àgbàlagbà fa kí náà tó pé éèjì wọn 60 sixty sílẹ̀ sixty sílẹ̀ sixty sílẹ̀ yìí tó àwọn òsèlè ayẹmọ lónìí nìyẹn. wọ́n ti wá lọ sọ kálọ́ ẹnìkan ò lè dábàá kú sí wọn ẹni tí máa ń ronú ayé nù kò lè dábàá kú sí wọn àbẹ́ni tí máa ń ronú ọ̀run dàbọ̀ kó wà gan lè kú ẹni tẹ̀m náà ọgbẹ́ tó pé ìròrí jẹ ọkọ̀ jẹ àtàyé lásán ìròrí ẹjẹ tọ̀rọ̀ kó wà kó wà lè kú ẹni tẹ̀m wọ́n sì ń wo bẹ́ẹ̀ gbé lágbájá ìfowó lè sùn wulẹ̀ kúkú wọ́n lè mọ̀ wọ́n bẹ́ẹ̀ míjọ́ kẹfà ìmínà ní ìsúnmọ́ lè sùn wulẹ̀ káwọ́ gbogbo ìtọ́lọ́ba ti fún wọn nínú ìmọ̀ nínú àwọn ọmọ nínú dúkìá ẹ̀fẹ̀rẹ̀sì ìtọ́lọ́ba ti fún wọn nínú wọn lọ́nà nínú wọn lọ́nà. Allahu akbar kabira. Ẹ̀dí ká bẹ̀rù ọlọ́wọ́ ọba. Ẹ̀dí ká gbìyànjú ìtọ́lọ́ba ti fún wa ìwà dára àkàrà nílé ìtọ́nù shaitani ni manderu ba wani ash-shaytanu ya'idukum al-faqra wa ya'murukum bil fahsha wallahu ya'idukum maghfiratan minhu wa fadla wallahu wasi'un 'alim shaitani kò ní fẹ́ ibn qayyim zai sọnù tí àwọn fawaki al-bada'i wal fawaid shaitani yóò rí fẹ́ tó lágbàáyíká tó lórí kíkọ́ tó bí yóò dé kó rírì wọ́n tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n á kè ìmí ni ó gbé wa fún ọ tó bí kò lóore tó yìí kì í sì ò lóore ntí olóore tó yìí yẹ kí wọn sọ fún mánà ṣèṣì ẹwọ mọsálásí ìgbà almost gbogbo àwọn mọsálásí gẹ́gẹ́ ní ògbọ̀nbẹ yìí ẹgbẹ́ ramadan bọ ẹnìkan inú òde òun kún òkú mọsálásí òun kún òun túrẹ́ túrọ́ọ̀dì jẹ́ nítorí ramadan bọ̀ wá nítorí ọlọ́ ọmọ amúnà tó hàgà jẹ ramadan kí ni múná sábẹ̀ yẹn pẹ̀lú ramadan tó jẹ́ nínú sọ̀sẹ́tì wẹ̀ lómi bẹ̀ tí wọ́n ń kírun mọsálásí kò ní rí nǹkan tí ó fi wà ń kíra ayé ó fi parí kò ní rí nǹkan tí ó fi wà táwọn èèyàn parí wọ́n mọ̀ sí àwọn kìtà bẹ́bẹ́ ní fọ́lọ́lá rẹ̀ ṣùgbọ́n àwọn tó lóore jù lọ mẹ́ àmọ́ ṣe ìbáyọ̀ níbi alẹ́ kàṣẹ wọn. ẹni tí wọn lọ bá bí ní ìsìn pé abẹ́ kọmọsíláṣí omi ó ní ayélujára lọ́ba kọmọsíláṣí inú rẹ̀ ó dùn ó lè nítorí ìkìláṣí tó ṣe hálìfẹ́ ni wọ́n ti fìyà sí ìdílé bá sọ gan. àmọ́ yóò fẹ́ kó wo kọmọsíláṣí òdúgbé kí ẹni àfikún ra lọ́wọ́ àti ẹ̀rọ ibùdó mọ́sára fáwọn tárìkà kan ìdílé àdúgbò wa tí wọn ò ní tó àti àdẹ́gbẹ́gbẹ́ àwọn èèyàn mélòó mẹ́wàá kan wọn á fún wọn ní ibùdó mọ́sára bùn rẹ́sì fún jẹ́rọ́jọ́ fi rọ̀mùbá àti bí owó díẹ̀ díẹ̀ kan káfíńtì wọn rọ̀mùbá yìí kí wọ́n lọ bó lówó kan ládùúgbò tí wọ́n ní kọ́ra fún ọ lówó tí ó fi kún síláṣẹ́ fi sí yàn èmi ò lè ṣe èmi ò lè ṣe. àgbẹ̀tọ́ lọ́ba máa tún wọn lọ kàwé yẹn nígbà Ramadan díẹ̀ díẹ̀ àmọ́ ká rí jẹ Ramadan o àti ẹ̀dààmú yẹn àdàmú. ìtẹ́lómi ọlọ́run sáànù rẹ̀ ó bò láti ọ̀ránṣẹ́ lẹ́kṣọ́rì jọ kan àbíṣẹ́ kan tọ́ra mo wọlé díẹ̀ ó kọ́ ọmọ rẹ̀ sírò àwọn school ní international school ṣe wọ́n rọ abúrédìlì ọkùnrin síbẹ̀ ìjọ tó bá ti graduate kò níbi iṣẹ́ yìí tó bá ti jẹ́ kí mú sẹ́lẹ̀rì tó ju èyí wá lọ́wọ́ ìjẹ́ ti ọmọ ní yàrá ọmọdé wọn máa mú un lọ. tàbá wa access nǹkan tí wọ́n ń gbà ní international school yìí wani jami'in kusin da suka zuwa ta yato wani ga tangon yamma amma bai ji wani ba bai abba kalibawa ne su kwaye kamun bawa masu yi su kamun bawa malon ní tó lékún ní owó rẹ̀ yóò instead kó mú nú rẹ̀ kó fi ṣàǹfààní fáyẹn tó àwọn ọmọ tí wọ́n tí ìrìn kẹ̀kẹ́ gan lọ́n tí wọ́n kọ́rọ̀ bó sì dúpẹ́ fún kó fi wà sáà jẹ́ lẹ́bẹ̀ẹ́ lóbẹ̀ àmọ́ ìnáà ìrọ̀lẹ́ ọmọ ìrọ̀lẹ́ ọmọ bọ́ọ̀ bẹ́ẹ̀ rọrọ̀ ń sẹ̀ jíra ń sẹ́ ìrọ̀ ń lò pàtó yàrá ní káyà blackberry rẹ̀ ká tó wá ní ìsìn bóyá sọ tíra bóyá sọ bíi three thousand ní wọn rà yóò wà ní nísìn aṣọ ẹ̀ kára nísìn bí aṣọ ten thousand fifteen thousand ẹ̀ kára nísìn before you know it o ti finish salary rẹ̀ gbogbo o ti ń bọ̀ lóṣù o ti parí rẹ̀ lẹ́ẹ̀kan náà kí wàá ní kò sówó ọ̀rẹ́ mi kẹ́ ń bẹ ní medical center ń bẹ dókítà ni ìlú mi jò ní ní four hundred or very close to four hundred thousand ní salary rẹ̀ wàláhì làbí kẹ́ mi sí ń kọ́ mi bí tẹ́lẹ̀ òun ní problem òun ti sanwó school fees àwọn ọmọ òun nígbà tó yọ ọmọ rẹ̀ kúrò ní alheri model tó lọ fún ẹni ten resource orí sí ilẹ̀ tí kún sí bà lónìí bá. so problem wọn nù wàláyé ní kí àwọn àparí fi ṣe ẹ̀hún pàtàkì ká àbúrò bí wọ́n mọ̀ lórí àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa nìkan tí wọ́n bẹ́ẹ̀ bí kí ni nǹkan tá a ti tẹ́lò mi àárín ìṣàkí ìṣẹ́ yóò ti parí báwọn sí kí ẹ náà kàlá kàlá. نسأل الله السلامة صلى الله سلامة والعافية كيف كان مبلان كان مبلان بشيء ودادا كما نتي ورو كما نتي عين شو نتي أتي دونو سكا ويلو بي كسين توتو بي أي كان سنده القرآن دي أي سنده القرآن فلقتها ملا عقبة وما أدراك ملا عقبة فك رقبة أو إطعام في يوم ذي مسقبة يتيما ذا مقربة أو مسكينا ذا مسربة يتيما ذا مكربة أو مسكينا ذا مكربة صلى الله عليه وسلم ما تنتما آية wani al'aqaba wani misli jabal ike wani kiyo kori a batanla ọmọ bá ní bóòlù oh, ti fẹ́ kori a batanla jẹ́ kí n tọ́ sọ́nà bó ti rí a batanla kan kù kí ni tí ó fi mọ́ kí a batanla náà wọ́n ti kọ́ bọ́kùkù lọ́nà ẹ̀rú ẹ̀rú ṣe jésù ní bí wọn ní àwọn ìsà áàmù ìyẹ omi fún màsùlùmá àbí kó o kú lóúnjẹ ní ọjọ́ tẹbi ń pàmì ẹdọ ìdìbà kó o fún lóúnjẹ tani ó fún náà yẹ tí mà ń zà mà kàn rọba gbọ ẹntì òní ẹntì òní ẹtì mà àwọn ìkọlẹ ọmọ òrukàn zà tó wà sí tí ọba wọn tó mọ òrukàn rẹ tó wà sí rẹ àní ọmọ òrukàn tó wà straight àrírí àrírí ọmọ orúkẹ tí ẹ tó wà nítòsí rẹ ẹ̀gbọ́n rẹ ló fi ilẹ̀ àbúrò rẹ ló fi ilẹ̀ bàbá rẹ ló fi wọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tí mọ̀ gbáàmù kò sí tó tó bẹ́ẹ̀ àwọn miskinan àti tálíkà tí ò ní zá mọ́tọ́rọ̀ bá etí tí ó tí ò ní tí ó jẹ tí ò ní tí ó mú tí ò ní tí ó wọ̀ tí ò ní tí ó wọ̀ àwọn ayé àti ọlọ́wọ́ ti sàwálà tẹ̀ kí ká máa fún àwọn tẹ́ríkà ló jíjẹ́ nùkúrá ní ọ̀pọ̀ jọ ayé àtàwọn abìlẹ̀ kìrùn lọ akíní sọ́lá tó zaka. àwọn ayé àti ọlọ́wọ́ ti ní ẹ̀mọ́ ti ètò àm ẹ̀mọ́ fún lóúnjẹ ẹ̀mọ́ fún àyẹ̀ lóúnjẹ jẹ ọ̀pọ̀ jọ ayé àti ọlọ́wọ́ ti ní akíní sọ́lá nínú Kùránì lọ. Bùkítà ni ṣe ànábìlẹ̀ rẹ̀ wọ́n ní ayé ìsìlámù kayọ̀. Ìsìlámù wo ló fi lóore? Ìmọ̀nà ìsìlámù wo ló fi lóore nínú àwọn ẹ̀sẹ̀ ìsìlámù? anabi ni ìfàmù tọ́ha ẹni kí yẹn ò fáwọn èèyàn ló ń jẹjẹ kí yẹn fáwọn èèyàn tó orí jẹjẹ fún wọn ló ń jẹjẹ ló fi lórí jù ọlọ́kọ́ musa sànù wa. wàlmùsùkìnà àwọn ẹni tí wọn ná dúkìá wọn wàlmùsùkìnà àtàwọn ẹni tí wọn tọrọ àforíjì kó ní ìdàwẹ̀ ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n tẹ̀ láwọn àsìkò sàárì wọ́n mọ̀ tọrọ àforíjì nígbà tí wọ́n ti yàmù lérí wọn tán ìgbà tó sàárì wá fẹ́ tó wọ́n mọ̀ tọrọ àforíjì wọn ti sàkírò láà kúrò àwọn ẹ̀ṣẹ̀ wọn ìgbà wọn bá subhanahu wa ta'ala mọ̀ sọ̀kalẹ̀ wá sí sánmà ayé yẹ bá nàbí sọlá sọ náà ní ìmọ̀ mọ̀ sílẹ̀ tí mo sì. náà mo ní ta ẹni tí ó fẹ́ kí n forí jì òun kí n tọrọ àforíjì kí n tọrọ àforíjì ọ̀dọ̀ mi lọ́ba kí n forí jì lásìkò yìí ẹni tí ń tẹ̀ ní ìṣe fún. àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn rọ̀ṣẹ̀kúnrẹ̀ ìráyìn ẹ bá wọn pé mustapha nabil ashab àsìkò sàárì yìí ẹ bá wọn tí wọ́n tọrọ àforíjì kí àsìkò sàárì ti ramadan nìkan táwọn gbẹ ramadan lá kúlẹ̀kúlẹ̀ àsìkò sàárì kọ́ ọmọ bọ́ lórí bẹ́ẹ̀

ọ̀dọ̀ ọlọ́run ọba ètò ìṣẹ́sí nílé ọlọ́kọ́ mọ́sá fún aládàá ètò àti sọ ọlọ́kọ́ mọ́sá ìyá fẹ́ wa ibi tí a gbèdó sí ní insha Allah lónìí ọba máa jẹ́ lọ́dọ̀ àti sọ ní insha Allah subhanak Allah wa hamdi ṣọlá la ilaha illa anta astaghfir taba ni bere insha Allah subhanahu wa ta'ala abai la to shahida Allah annahu la ilaha